nìṣó ló ń pàfọ́ mi báyìí náà o tún lè dáfọ pátá tó ń wọ̀ sí díẹ̀ fún ara ẹ̀ ah. ó tọ̀ lé ni. náà mo yàgbẹ́ ìgbẹ́ ni mo yà sínú ẹ̀ ẹ wo dáadáa mo yàgbẹ́ sí ni. èmi náà sọ pé òórùn tó ń rùn jáde nínú aṣọ yìí ó jù tọ̀ lọ nígbà tó kì í ṣe bébì inú ẹ máa bú o òru òrùn sára rárá. wàláì tí àárọ̀ yìí ló dẹ̀ máa le jù ṣé àmọ̀ pé dáàdi ò sí nílé. dúró tí bàbá ẹ̀ wá sílé ńkọ́. bàbá mi. ṣọ́ máa nà mí ni. wàláì tí ọ̀rọ̀ yín bá jọ mọ́ yàrá ọ̀rọ̀ yẹn máa jẹ́ ọlọ́run èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. ah wọn bí thirty billion ẹ̀dá bẹ́ẹ̀ wọ̀ ẹ́ ní ẹni mo ní kó má fọ mọ́ ó tún fọ. mo ń bọ̀ ẹ̀ wàá nà mí àbí mo fẹ́ kó mọ̀ wípé tó o bá nà èèmẹ ìyá tó bí ẹ lọ́mọ àti ìyá láyà ẹ lọ́nà.